من هو الله وسلم على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين آمين àtúnkẹ́ yòlúgbọ́ wọ̀ wọ́n yí àdìjọ kú ojúmọ́ o àdìjọ baríkà júmọ́ àlá àjẹká ṣerúpọ ẹ ẹ káàbọ̀ sórí ètò tí a pè ní àlefik fidin lórí one zero one point one parrot fm lókè bèbí nílùú Ògbómọ̀ṣọ́ ọládùnmí belò lórúkọ mi mo ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú sheikh dr sharafdin gbadebo ọrọjí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọdínà center ẹṣánú ajé lọgbọmọṣọ sheikh ẹ káàbọ̀ sórí ètò sà ìbéèrè tí màá fi kọ́ máa ṣíde ó náà Ah, malam isa adeniyi abidoyi wọ́n ní ǹjẹ́ ẹ̀sìn islam faramọ́ kí èèyàn sanwó hajj fún ẹlòmíì bíi kí ọmọ lọ́kùnrin àbí lóbìnrin kó san owó òbí ẹ̀ bóyá bàbá àbí ìyá kó sanwó hajj wọn ìpètò kí wọ́n lọ ṣiṣẹ́ hajj nígbà tó sì jẹ́ pé kò sí ìgbàláyè. Si wípé kí ọmọ ọkọ ra ẹran ọdún léyà àgbò fún bàbá àbí ẹran míì tá a tún lè pa fọdún léyà láti fi ṣe ìbádà iléyà ìkejì òun náà ni pé oníbèrè béèrè pé ń gbọ́ ṣé kìí ṣe dandan ni kí mùsùlùmí ó fá irun fún ọmọ tuntun lóbìnrin tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí torí pé àwọn gbọ́ níbi wáàsí kan bẹ́ẹ̀ wípé kìí ṣe dandan ah, ẹ jẹ́ kí n darúgbà náà bismillah. alhamdulillah. والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الطلاب في الله يقول يوم ọba òbí rẹ̀ sanwó hajj táwọn òbí bá ń bẹ láyé tí wọ́n sì lálàáfíà tí ṣùgbọ́n táwọn òbí bá jẹ́ pé wọ́n ń bẹ láyé wọn ò lálàáfíà eléyìí tí wọ́n lè lò láti rìnrìn àjò hajj kọ́mọ ọmọ òwúlẹ̀ sọ pé òun bá wọn sanwó rẹ̀ ṣùgbọ́n ṣe ni ọmọ lọ bá wọn ṣe hajj yẹn dípò káwọn lọ yóò lọ bá wọn ṣe ṣùgbọ́n mo ní ní àǹfààní àti bóbi rẹ̀ ṣe ṣáájú kó tó di pọ́ùn ti kọ́kọ́ ṣe hajj fúnra ara rẹ̀ náà nítorí pé ànábì Muhammad sallallahu alayhi wa sallam. ní ọdún tó ṣe hajj dágbére ní miqat nànàbì ti gbọ́ tẹ́nìkan sọ pé labbayka an hmm. ìwọ ọlọ́mú jẹ́ pèrè láti hajj fún wa rè pé ọlọ́mọ ìyá mi kan ni ó ti kú wọn á fẹ́ bá ṣe hajj ǹjẹ́ o ti hajj fúnra rẹ ṣáájú eléyìí bí ó ní rárá fi eléyìí ṣe wa dọdún ń wàá ṣe hajj fún ṣoboroma eléyìí túmọ̀ sí pé tí bàbá wa màmá wa tí ara wọn ọba mọ́kun tí wọ́n ti dàgbà tí wọ́n ti gbó tí wọn ò ní lè rìnrìn àjò hajj ọmọ ọba wọn ṣe àmọ́ ṣáájú fún òun ti kọ́kọ́ ṣe hajj tiẹ̀ bí bàbá màmá rẹ bá wà lágbára láti lọ lọ ṣiṣẹ́ hajj yẹn fúnra wọn ìwọ ọba wọn sanwó àwọn ọlọ kò sí nǹkan tó burú ń bẹ tàbí òfin Ọlọ́run ẹ wá ní báwo wá ni ó ti ṣe wá jẹ́ pé ó tọ́ kéèyàn bá òbí rẹ̀ sanwó hajj tí ó sì tọ́ kéèyàn ra àgbólé afóbì rẹ̀ kò sẹ́ni tó sọ fún ọ pé kò tọ́kọ̀ ra àgbólé afóbì rẹ̀ nítorí pé tó ra àgbólé afóbì rẹ̀ tóbi rẹ̀ bá mú ẹran tó lò fún àti àdúrà tiwa tá a máa ṣe ni pé kọ́ lọ́wọ́ gbà lẹ́sìn lọ́dọ̀ wọn hmm. ṣùgbọ́n gbà tí ì tí sàwọn ni wọ́n dówó rẹ̀ ní kìí ṣe túláàsì lórí wọn pé kán sì pa ẹran tó rà fún wọn níléyà hmm. nítorí pé òfin ṣẹ̀ríà sọ wípé bìbádìlẹ̀ lọ́yìí la yakunu al-mar'u mustati'a gbogbo ìjọsìn tó bá ní í ṣe pẹ̀lú káfowó ṣe táwọn ọba ti dówó rẹ̀ nítorí pé lómìn ló fún wa lówó tá a fi ṣe sísan tí wọ́n bá wa sanwó rẹ̀ ń kò sọ wá dẹni tó ní kápá àti ṣe hmm. torí rẹ̀ ó lè lo owó yẹn fún nǹkan míì kò sì ní jẹ́ pọ̀ sẹ́lọ̀n níta ṣàlàyé nípa tẹran léyà ni pé àwọn àdáwó láti rẹran léyà eléyìí ò sí nínú nǹkan tẹ́sìn islam tó fara mọ́ pé kèèyàn méjì mẹ́ta mẹ́rin dáwó rágbò ẹ wá fi sọ rí i pé màámi ẹran léyà ni eléyìí ò ṣe déédéé ṣùgbọ́n ẹ̀yin mẹ́ta ẹ̀yin mẹ́rin ẹ̀yin mẹ́wàá ẹ̀yin ogún ẹ lè dáwó kówó tí ẹ wá dá nǹkan bọ́ sásìkò léyà kẹ wá kówó fún bàbá màmá yín pówó ní màmá hmm. tó bá wù yín àfi ṣe owó ní bàbá tó bá wù yín àfi ṣe so owó lẹ́yìn bùn òbí yín ẹ jẹ́ kó òbí yẹn wá mówó tẹ bùn wọn kó lọ fi rẹran léyà kó fi ra aṣọ ọdún kó fi ṣe ní tó bá wù wọn àmọ́ kì í ṣe pẹ́yìn lẹ́wọ̀ àdáwó jọ ń tọrọ elépìnì ń sísì ẹ wà àdáwó ràgbò ẹyọkan ẹ wà gbé wá fóbìyín pàgbò léyà ni òfin ṣẹ̀ríà ọ̀farama kéèyàn méjì mẹ́ta ọ̀dáwó ràgbò hmm. lè ìjẹba bẹ́ẹ̀ náà ni hajj bàtẹ́ ti ṣe òbí rẹ ló dówó ní tí ó fi lọ ṣiṣẹ́ hajj ìwọ lọ sanwó fóbì rẹ pé kó fi lọ ṣiṣẹ́ hajj tóbì rẹ bá rí wípé hajj kọ́ lọ́rọ̀ tó ń kàn báyìí ó ní àǹfààní láti pé ẹ bá ń kówó kọ́nà síbòmíì tí bùkátà tiẹ̀ tó ṣe pé agbọn abẹ lórin lọ kò sì ní jẹ́ pọ̀ sẹ́lọ̀ hmm. torí pé òfin ṣẹ̀ríà sọ pé bibadhil ghayr la yakunu al-mar'u mustati'a ẹlòmíì lọ́ba bá ní sanwó rẹ̀ ìyẹn ìjọsìn tí ń bùkátà ká fowó ṣe sísan tí wọn bá wa san òun kò ní í sọ wá dẹni tó lágbára láti ṣe eléyìí jẹba wọn ní kí ni ìdájọ́ ká fárí fún ọmọbìnrin tá a bí tá a fárí fọmọbìnrin náà gẹ́gẹ́ bá a sì máa ń fárí fọmọkùnrin jọ keje àbá ànífà kò sí ìyàtọ̀ láàrin ọmọkùnrin àti ọmọbìnrin èkíní kejì wọn láǹfààrí fún torí pé hadith tó sọ pé àǹfààrí fún un òun náà ló sọ pé àsọ lórúkọ níjọ́ keje òun náà sì ni hadithi tó sọ pé àpẹran àkíkọ fún níjọ́ keje báwo á ni hadithi yìí ló ti ṣe wá bá obìnrin wí lágbọn orúkọ àti ẹran àkíkọ lásán yàtọ̀ sí káfárí fún tọ́wọ́ bá ọmọkùnrin wí lágbọn káfárí fún àti sísọ lórúkọ àti kápẹ́ran àkíkọ fún kí ló yọ ọmọbìnrin yàtọ̀ sí ọmọkùnrin kò sí léyìí jẹ́ bó ti ṣe jẹ́ torí àwọn olùmọ̀tán sọ pé wọn ò ní fárí fọmọbìnrin kò sí ẹ̀rí kan nínú ṣẹ̀ríà yìí tó tọ́ka sí pé wọn ò ní fárí fọmọbìnrin nítorí pé gbólóhùn dáná mi fi bá wa sọ̀rọ̀ tó sọ pé wọ́n fárí fún wọ́n sì pẹran àkíkọ̀ rẹ̀ wọ́n sì sọ lórúkọ gbólóhùn èdè tí ń tọ́ka sọmọkùnrin ni so kò wá túmọ̀ sí pé ọmọbìnrin ti jáde ń bẹ̀ẹ́ torí pé ọmọbìnrin ọ̀ jáde nù sísọ lórúkọ ọmọbìnrin ọ̀ jáde kúrò ń bẹ̀ níbi ká pẹran fún un ó ló ti wá jáde nù ká fárí fún un torí eléyìí nínú ṣẹ̀ríà àwọn máa ń sọ wípé kharaja makhraja al-ghalib wa ma kharaja makhraja al-ghalibi la mafhuma lahu ó jáde ń jáde pé ìtọ́wọ́ pọ̀ jù iná ni ọmọkùnrin kò wá túmọ̀ sí pé ọmọbìnrin náà ìdájọ́ rẹ̀ yàtọ̀ sí tọmọkùnrin nínú kàtà sọ yìí jazakumullahu khairan sheikh ah, nọ́mbà tí ẹ̀yin olùgbọ́ àti ẹ̀mọ́ láǹfààní àti pè sí ọ yàtọ̀ díẹ̀ lónìí zero eight one zero eight one three nine four six zero six six five zero eight one thirty nine forty six zero six sixty five zero eight one three nine four six zero six six five fún àwọn tó ń bẹ ní agbègbè yìí àti jákèjádò ilẹ̀ nàìjíríà fáwọn tó ń bẹ lọ́nà tó jìn rere láwọn orílẹ̀-èdè ilẹ̀ àgbáńlá yìí yòókù plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six. hello. hello. ìyá ó ti já ní tiẹ̀ nù. ọ̀dà uh, zero ọ̀dà zero nine zero zero eight one zero eight one three nine four six zero six six five zero eight one three nine four six zero six six five. hello. hello. hello. Hey èyí ọ̀dà ẹ jẹ́ ká mú eléyìí. hello. salaamaleykum wa rahmatulah. waaleykum salaam wa rahmatulahi wa barakatu orúkọ yín àti tí ẹ ti ń pè. orúkọ mi ni taofi. láti wo. láti kọ́tọ̀rù. láti kọ́tọ̀rù kí ni ìbéèrè yín. àkọ́kọ́ nípa nípa ìbéèrè mi ni nípa ọ̀rọ̀ ìjọba ìṣíkọ̀ ní àmọ́ náà mm-hmm. ẹni wa ń kó sínú àkáǹtì ó ní ó ń kó sínú àkáǹtì yẹn bóyá ni yọ̀ọ́ lákàntì tẹ̀ nàìjíríà jẹ́ni owó bẹ́ẹ̀ yẹn láì gbàyọ̀ǹda lọ ó ní pé ó ń fọ́ owó yẹn kò sí pé mọ̀ ní tàbí náà òun kó káwọn èèyàn bá ibi nàìjíríà o láti bá ń pa ẹ̀sìn náà kàdé jẹ́ni èmi ìrìnà ní owó yẹn tàbí bí yóò yá yẹn láì gbàyọ̀ǹda lọ́wọ́ ọ̀dà. ìkejì. náà. ó ní pẹ̀lú ọ̀rọ̀ ìdáàbò. náà. táwọn máa wọ. ó ní ìdáàbò tó wọ́n pé káwọn ọkùnrin náà máa wọ aṣọ funfun pé káwọn obìnrin máa wọ aṣọ dúdú ṣé déédéé ni tá a bá wá rògbìn pé à ń wọ brown tàbí ń wọ colour ní ti gbígbó ṣé tóbi ó tóbi ètò pípẹ́ ọ̀tẹ̀ ètò pípẹ́ nípa ó nípa ǹjẹ́ ní sóore sọdún ṣé ìyàtọ̀ wà bí ọwọ́ dúdú yàrá yìí. naam naam. ó kẹta ní ọ̀rọ̀ ẹ̀ẹ́dẹ́gbàkìrún. Mm-hmm. bá wà lójú bí a di raka ẹlẹ́kejì ọ wa ń gbọ́dọ̀ kan súrà tó gùn ní mo kípa ẹ̀mí ẹ̀ wá sọ fún pé ó dàbí mi kípa tẹ́ ǹgbà mo bẹ̀rẹ̀ yẹn tí mo bẹ̀rẹ̀ pé ọ wa mú pátíà yẹn padà wá lórí raka yẹn náà lọ́wọ́ kò tí ì lọ́ọ́ rùkú wọn kípa súrà mi rè ọ wa ìṣubú sáré lẹ́yìn ìran yẹn ǹjẹ́ ló ní raka yẹn àbẹ̀yẹ kọ́ raka yẹn padà. Ah. aleykum salaam wa rahmatulah. alhamdulilayi ìbéèrè alákọ̀ọ́kọ́ náà ni pé ẹni tí ọkàn rẹ̀ bá balẹ̀ síyàn tó wá bẹ̀rẹ̀ sí ní kówó sínú àkáǹtì yẹn nígbà tó ṣe pé wọn ọ̀dà àkáǹtì tiẹ̀ ní. Hmm. téèyàn bá ti wá rí i pé owó ti wọnú àkáǹtì yẹn látọ̀dọ̀ onítàn séèyàn lè máa lo owó rẹ̀ yẹn àbí séèyàn lè mú nínú rẹ̀ kéèyàn fi yá yẹn látẹ̀yàn ti mà dájú pé wọ́n padà bá dówó yẹn padà. Hmm. pàápàá jùlọ níná àti mímú nínú rẹ̀ yá yẹn láì gbà yọ̀ǹda lọ́dọ̀ rẹ̀ sọ́tọ̀ lábẹ́ òfin ọlọ́run òfin ọlọ́run bá sọ wípé a gbọ́dọ̀ jàǹbá ẹni tó bá fọkàn tán wa. Hmm. anabi sallallahu alayhi wa sallam ó ní adil amanata ila man tamanak wala takhun man khanak. nǹkan tán fọkàn tán lórí rẹ̀ dá padà fẹ́ni tó fọkàn tán lórí rẹ̀ gẹ́gẹ́ bó ti ṣe gbé pamọ́ sí ọlọ́dọ̀. ṣé bọ́n náà ti jàǹbá mi rí ìsìláàmù ọgbà kíwọ náà ti torí bẹ́ẹ̀ kó tún jàǹbọ̀ náà à ń bọ̀sibọ́sí pé kò tiẹ̀ tún jàǹbá rẹ rí hmm. islam ò fara mọ́ ẹ rí ẹni tí wọ́n fọkàn tán lórí owó bí wọ́n ti ṣe gbé fún ọ ni wọ́n náà dá padà fẹ́ni tó gbé fún ọ. tá a bá fi lè mú owó olówó ohun tá a bá gbé sápò tá a wá gba ọjà lọ pé bóyá mo lè rí n fi rà hmm. ìgbà tá a wá dọ́jà tán ọlọ́run ọ̀kadà rí pé kárí nǹkan kan fi rà owó gbígbé jáde tá a ti gbówó ń jáde kúrò láàyè ibi tá a gbé pamọ́ sí lábẹ́ òfin ṣẹ̀ríyà àti jàǹbá àmàna. Hmm tí nǹkan kan bá padà wá sí owó yìí bíi jíjí bíi sísọnù a gbọ́dọ̀ san owó lówó fólówó láì já létí torí ẹ̀ ká bẹ̀rù ọlọ́run ọba ẹlẹ́dàá wa. al-amin ni ẹni tí ó ṣe fọkàn tán tí wọ́n gbé nǹkan pamọ́ sí lọ́dọ̀ ẹni tá a gbàgbọ́ ni tó bá sọ pé nǹkan kan bá sowó lópin ìgbà tó náà bá ti náwó ọ̀bàjẹ́ sí àmọ́ tó bá ti lè náwó ọ̀bàjẹ́ sí pínrín ìdájọ́ rẹ̀ ti di ìdájọ́ tẹni tó yáwó hmm ẹni tó sì yáwó dandan dandan yóò sanwó padà fólówó. Hmm. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ẹnìgbà tó ṣe pé àwọn obìnrin hijab wọn jẹlibáàbù wọn eléyìí tí wọn máa ń wọ wọn jẹ aláwọ̀ dúdú àwọn ọkùnrin àwọn sì wọ jẹlẹbíyà funfun ṣé ìgbàláyè wà fún àwọn obìnrin náà láti wọ jẹlibáàbù míì tí èsè dúdú tó ṣe pé bí dúdú ṣe nípọn àti bí ti ṣe dáa tó gbàgẹ̀rẹ̀ tó sì jẹ́ aṣọ lambúlambù náà ni wọ́n rán ètò jẹ́ kọ́lọ́mì náà tí ààyè wà fáwọn obìnrin láti tún wọ kọ́lọ́mì tó yàtọ̀ sí dúdú. àkọ́kọ́ ni pé òfin ṣẹ̀ríya kò kò dá àwọn obìnrin dúró lórí kọ́lọ̀ kan pàtó ipe tẹ́ bá wọ jilbab ó gbọ́dọ̀ jẹ́ dúdú bó tilẹ̀ jẹ́ pé ìyá ńlá wa Aisha radiyallahu anha ó ní ìgbà tí ọlọ́run bá sọ aya hijab kalẹ̀ gbogbo àwọn obìnrin ansar gbogbo àwọn obìnrin ní Madina tí gbogbo wọn gbà á tí kálukú gbé jìlìbáàbù rẹ̀ wọ̀ gbogbo wọn wá dúdú lọ àfi bí ẹyẹ kanakana hmm. ẹyẹ kanakana nílẹ̀ lárúbáwá ó yàtọ̀ sí ẹyẹ kanakana láfíríkà tí wọ́n ń bí nítorí pé ẹyẹ kanakana láfíríkà tí wọ́n ń bí á rí i pé dúdú ni gbogbo ìyá ara rẹ̀ yàtọ̀ sí ti bí ọrùn hmm. ṣùgbọ́n ẹyẹ kanakana lẹ̀ lárúbáwá gbogbo ẹ̀ pátá dúdú ni hmm. so Aisha sọ pé wọ́n dàbí ẹyẹ kanakana. Mm ibẹ̀ yẹn láti gbọ́ yé pé àwọn obìnrin nígbà yẹn jìlbáàbù wọn tí wọ́n wọ̀ ó jẹ́ aláwọ̀ dúdú ìsìláàmù ò lòdì sí kóbìnrin kó wọ jìlbáàbù míì tí ò jẹ́ dúdú ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú kò gbọ́dọ̀ jẹ́ aṣọ tó ṣe é pé àwọ̀ rẹ̀ yóò jẹ́ èyí tó ṣe pé ó múni lójú èyí tó ṣe pé tí wọ́n bá wó yàn pẹ̀lú irú aṣọ bẹ́ẹ̀ lọ́rùn wọn ò tuntun wọ̀ hmm. torí pé tùmọ̀ hijab náà ní ta àwọ̀ tá a fi gbọ́sọ̀ pamọ́ hmm tíjìlì báàbù náà fúnra ara rẹ̀ náà bá ti wá dọ̀sọ́ ó di nǹkan mìíràn. Hmm. bákan náà aṣọ yẹn kó sì má jẹ́ aṣọ tó ṣe pé àwọn ọkùnrin máa sábà wọru ẹ̀yà àwọ̀ rẹ̀ hmm. yẹn ni pé tó bá lọ́ọ́ fi jìlì báàbù tiẹ̀ tó da pẹ̀lú aṣọ funfun wàhálà ni o pàápàá jùlọ ńlẹ̀ lárúbáwá irú tẹ̀yìn wà yẹn hmm. ní ilẹ̀ lárúbáwá especially ní àwọn gulf state ní khalij bíi asaudiya qatar bahrain كويت، imarat al-arabiya al عمان، لا oman láwọn orílẹ̀-èdè wọ̀nyí àti bíi yemen gan. a rí i pé àwọn ọkùnrin generally aṣọ funfun ni kálukú máa wọ̀ tó jẹ́ jàlábíyà hmm. tóbìnrin bá wà lọ́ọ́ faṣọ funfun fi dájìlì báàbù rẹ̀ á lè sí obìnrin mú fọkùnrin o. Hmm. torí ẹ̀ kọ́ má da jìlìbáàbù rẹ̀ pẹ̀lú aṣọ tó ṣe pé kọ́lọ̀ rẹ̀ àwọn ọkùnrin ló máa ń sábà lóru rẹ̀ faṣọ wọn. Hmm. sọ àmọ́ yàtọ̀ sílẹ̀ yìí tó ti já sọ tí wọ́n dá lambúlambù tí ó sì jẹ́ aṣọ wò mí kó tún mi wò hmm. tó sì jẹ́ aṣọ tó ṣe pé kò rí fẹ́lẹ́fẹ́lẹ́ débi pa máa rí àwọ̀ àwọ̀ ara ránṣẹ́ gbàbẹ̀ hmm. so kò sí nǹkan tó burú ó lè fa aṣọ míì náà ìdájọ́ ìbá ṣùgbọ́n téèyàn bá wà láwùjọ tó ṣe pé gbogbo àwọn obìnrin lápapọ̀ wọn léyìí tó pọ̀ jù aṣọ dúdú yẹn náà ni wọ́n máa fi ń dá jilbab hmm. tóbìnrin bá lọ́ọ́ fi kọ́lọ̀ míì bíi aláwọ̀ kùnkùn máa di tó bá fi dá jìlbáàb níbẹ̀ yóò di ẹni táwọn èèyàn ń pé wá wò hmm. yóò di ẹni tí wọ́n ń wò láwò tún wò eléyìí tó tako ìtumọ̀ hijab hmm. so yóò di ẹni tó ṣe pé gbogbo èèyàn máa mú tiẹ̀ sọ hmm. ojú wọn ara rẹ̀ ni wọ́n tẹ̀ mọ́ eléyìí tó ṣe pé ó tako ìtumọ̀ ń ta àgbàlérò hijab tàbá wà láwùjọ rú bẹ́ẹ̀ ètò dájú náà ni pé kóbìnrin ọmọ wọ dúdú yẹn náà títí tí ó fi wà láwùjọ bòmíì tó ẹ pé àwọn obìnrin wọn máa ń wọ lóríṣiríṣi tí ó sì fa wàhálà tí ò bí apà hmm. lè ìjẹ́bù ti ṣe jẹ́ wọ́n ní jábọ́ wà lórí rákà kan táwọn ń ṣiyè méjì pé sá ti ké fatia bá ti ké fatia ṣáájú kó tó di paroko táwa tuntun fatia kẹta tuntun súra lẹ́yìn rẹ̀ ṣé àforíkalẹ̀ tọ́ àforíkalẹ̀ lẹ́yìn ìgbà tó sálámà ṣé ní tó ṣe ń dá àbá sọ pé kò ní rákà ní tó ṣe dá gan-an nítorí pé tẹ̀ ń bá ti ń ṣèyẹ méjì nípa nǹkan kan ẹ máa sọ láti yín lórí ntọ́ dájú hmm. ntọ́ dájú láàrin mo ti ké àbí ntí ké òní ntí ké màá wá ké níìsì hmm. tí wọ́n bá sì ké fati àtàn bóyá rákà àkọ́kọ́ ní abẹ́ kejì àmọ́ pa àní ké fati àlásán àtún kàǹkà mí le tábà tí wàá kàǹkà mí le fati àyẹn á wàá ṣẹ̀ṣẹ̀ wàá rò kú àmọ́ bá sọ láti wà lọ nígbà tá a bá parí sọ láti wà tán á lẹ́yìn ìgbà tá a bá sálámà pàápàá jùlọ tó bá dá wa lójú pa ké súra fatia là ń ṣe iyèméjì nípa so a forí kalẹ̀ lẹ́yìn ìgbà tá a bá sálámà nítorí pé a ti sàlékún súra lórí ntọ́ yẹ ká àti kọ́kọ́ ké súra ká ké fatia lẹ́yìn fatia la tún sura ké súra mi àmọ́ tó bá ké fatia ó nìkan la bá ń ṣe iyèméjì nípa pé sáà ti ké àbá àti ìké àti ìka súra lè a tún fatia yẹn ka, àmọ́ àní forí kalẹ̀ ṣáájú àbí lẹ́yìn ìgbà tá a bá sálámà ọ̀nà àwọn sọ nípa sọ̀láàtì náà. pé e pé a. a ah, ti sọ a ti dáhùn rẹ mẹ́tẹ̀ẹ̀ta náà la ti dáhùn. naam zero eight one three nine four six zero six six five zero eight one three nine four six zero six six five padà ẹja tó mú eléyìí náà hello. hello. hello. hello. Naam, ẹ̀lọ́ ìsáhùn ẹ̀sán. Wa alaikum salaam wa rahmatullah, ọkọ̀ yín bí ẹ ti ń pè o. Rónkẹ́ láti Kọ́ránsì. Kí ni ìbéèrè yín? Náà mo fẹ́ béèrè lọ́wọ́ àwọn dókítà pé ọmọ tó bá yẹ pé ó ti ọ̀n bá bí lẹ́rìn gbára zìnà. Mhm. Tí wọ́n mọ bẹ́ẹ̀ tó bá jẹ́ ọmọbìnrin mhm. tó bá fẹ́ ṣe bóyá ìyàwó tó tó wá ní àgbẹ̀yẹ ọmọ zina pé bàbá rẹ̀ fẹ́ ọ̀gá wa tó yẹ pé ara àwọn pẹ̀lú pẹ̀lú ń ṣe ẹni tó ní ẹ̀sìn tó ṣe kìíní torí nínú àwọn súnmọ́ kọ̀ọ̀kan gàdá ń sọ pé wàhálà rẹ̀ ti pọ̀jù pé tó fẹ́ di màláìkà nàbí fẹ́ di pé kìíní kan wípé fún ọmọ bẹ́ẹ̀ báwo ló ṣe lè ṣe bóyá nìka rẹ̀ pẹ̀lú ti bàbá ò ṣe bàbá tí ó wà níbẹ̀. alhamdulilayi òfin ọlọ́run bá ní pé gbogbo ìgbà tí ọmọbìnrin tí ó bá lọ́kọ hmm. kọ́ lọ́kọ gbọ́dọ̀ wàlíyì rẹ̀ torí àdéhùn anabi muhammed sallallahu alayhi wa sallam tóní la nikaha illa bi wàlíyì kò sí ìgbìkan tá a sùn tí ó lálàáfíà láì jẹ́ pé ẹni tó jẹ́ wàlíyì ọmọbìnrin ló fi lọ́kọ wàlíyì bàbá abẹ́ni tí bàbá bá fà kalẹ̀ bí ọba wá sí bàbá àwọn ẹni tó jẹ́ asọ́ba bàbá al-muta'assibuna bi anfusihim hmm. àwọn ọkùnrin tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí bàbá tí wọ́n ní agbára láti dájogún dúkìá bàbá yìí pátá porongodo tí ó bá sẹ́lómi pẹ̀lú wọn téèyàn kanu wọn lè jẹ gbogbo ogún rẹ̀ bíi bàbá tó bí bàbá bíi ọmọ tí bàbá yẹn bí bí ẹ̀gbọ́n àbábúrò bàbá bí àbúrò abẹ́gbọ́n bàbá tiẹ̀ gbogbo àwọn eléyìí tí wọ́n sì jọkùnrin àwọn ni wọ́n lè ṣe wàlí ìfọmọbìnrin láti fi lọ́kọ nígbà tí ó bá sí bàbá rẹ̀ bàbá kú bàbá kú ni ṣùgbọ́n nígbà tí ó dájú wípé ọ̀nà tọ́mọ gbà wáyé ọ̀nà zina ni ẹni tí wọ́n bá gbígbọ́ ọ̀nà zina òfin ṣẹ̀ríyà ó fi yé wa wípé ìyá ni irú wọn ni wọn ò ní bàbá anabi hmm. sallallahu alayhi wa sallam ó ní alwaladu lil firash. وللعاهر الحجر أما ọmọ obìnrin tá a fẹ́ níyàwó obìnrin tá a fẹ́ níyàwó tó bá bímọ ọkọ tó fẹ́ níyàwó lọ lọ́mọ ìyẹn ni pé tó bá ṣẹlẹ̀ kóbìnrin lọ ṣàgbèrè látara àgbèrè ló ti bímọ ọkọ rẹ̀ tó fẹ́ sílé lọ lọ́mọ hmm. àmọ́ tọkọ bá mọ̀ dájú sáká ipò oyún tí obìnrin nínú tọ́tara rẹ̀ bímọ kìí sùn ló ń lóyún yẹn ọ gbọ́dọ̀ gbàgbàkúgbà o sì gbọ́dọ̀ gba ọmọ tí ìsọmọ rẹ ló kọ pọmọ rẹ ni hmm. àmọ́ ńgbà tí wọ́n bá mọ̀ tó sókùnkùn sí ọ ó sì mọ̀ pé ọba ìyàwó rẹ lò ó lóyún ìyàwó sì mọ ibi tó ń ti lọ gbégbékúgbé wá òun ni ọ̀jẹ̀jọ́ wọn ju ọlọ́run tó bá dijọ́ gbẹ̀ndẹ̀lù kìyàmá hmm. àmọ́ lábẹ́ òfin ìwọ lọ́lọ́mà ètò túmọ̀ sí pé àṣàkáṣà àṣà burúkú táwọn obìnrin míì máa dá ní ìgbà tí wọ́n wà lé ọkọ tí wọ́n máa sọ fọ́kọ nígbà tí ìjàmbá pa wọ́n pọ̀ ipò kọ̀ tí wọ́n ṣàlàyé fún ọ èwo ni tiẹ̀ nínú àwọn ọmọ yìí àkọ́kọ́ ọkọ rẹ tó fẹ́ ọ sílé ní gbogbo ọmọ tó bá bí ọba lọ ṣe zina wa lópin ìgbà tí ọba hàn sọkọ pé zina ló ṣe eléyìí ni àkọ́kọ́ nínú obìnrin yìí wá tara zina yìí ó lóyún ó bímọ alwaladu lil firash obìnrin ló yẹn o obìnrin yẹn ló lọ́mọ yẹn walil ahir al ọkùnrin tó bá a ṣe zina tó fi wá doyún tó fi dọ́mọ òfo ńlọwọ́n mu òmúlẹ̀ mọ́fò lòun torí ẹ̀ lófin ṣẹ̀rí àfi sọ pé bá a bá bímọ gbọ̀nà zina ìyá lásán ló ní kò ní bàbá hmm. ìyá lásán ló ní kò ní bàbá gbogbo ojúṣe eléyìí tí bàbá ṣe lórí ọmọ lẹ́yìn ìgbà tán bá bí tán ọmọ eléyìí kò ní bàbá tó lè ṣerú ẹ̀ torí ẹ̀ tí ọmọ ń bá kú ìyá rẹ̀ ní òjogún rẹ̀ torí kò ní bàbá bí bàbá ń bá kú ọmọ ò ní jogún ẹ̀ torí kìí ṣe bàbá rẹ̀ hmm. torí ẹ̀ eléyìí túmọ̀ sí wípé ẹ jẹ́ ká bára wa ká bára wa wí ká jáwọ́ nídìí ìbàjẹ́ hmm. ìbàjẹ́ tó ti di tọrọ fọ́nkálé tó ní kálukú nínú àwọn èèyàn tí wọn ò níbẹ̀rù ọlọ́run débi pé wọ́n kó abẹ wọn ń hmm. ọ̀pọ̀ àìmọye wọn wọ́n máa kán lu àwọn obìnrin ni wọ́n máa rélu wọn bí esin hmm. àwọn ọmọ tẹ́ ń bíbí ni wọn ọ̀pọ̀ sọ àwọn ọmọ ni wọn ò ní bàbá ẹ rí i pé ẹni tí ọ̀lẹ́tọ̀ sógun ti jogún lọ́pọ̀lọpọ̀ láwọn àwùjọ wa yìí nítorí pé ọmọ tẹ bíbọ̀ náà náà ní jogún bàbá kankan hmm. so ẹ̀yin tẹ̀ ń pín ogún ẹ máa béèrè o hmm. kẹ́ ẹ wádìí àwọn ọmọ yìí báwo ni wọ́n ṣe jọ́mọ fún bàbá ta ló kú yìí ṣé wọ́n ti ṣòwò àwọn ọmọ yìí ṣáájú kó tó di pé wọ́n bí wọn ni àwọn ti ṣòwò àti bí ọmọ ṣáájú kó tó so yìgì ni àbí yìgì ló síwájú hmm. so nítorí ká lè bá a mà kọ́mọ́ lọ pọ́ máa lè ọmọ zina là ń fún lógún káwa náà wá dẹni tí ó jẹjọ wájú Ọlọ́run tó bá di lọ́la gbẹndẹ kìyàmù ká padà sórí ìbéèrè ẹni tó ṣe béèrè. ìgbà tí ọmọ zina bá fẹ́ lọ́kọ kò ní bàbá wìláyà rẹ̀ ó ti di ti gbogbo mùsùlùmí lápapọ̀ hmm. wìláyà rẹ̀ ti di ti gbogbo mùsùlùmí lápapọ̀ nínú àdìsí anábì Muhammad sallallahu alayhi wa sallam àdìsí tó gùn nínú rẹ̀ wá ń bẹ̀ pé wọ́n tí ń ṣèjọba lé wọn lórí òun náà ni wọn máa jẹ wàlí fún gbogbo ẹni tí ọba ti ní wàlí hmm. irú ọmọbìnrin kò ní wàlí torí kò ní bàbá a jẹ́ pé ẹni tàkóso ìjọba islam tó wà lọ́wọ́ rẹ̀ yóò jẹ́ wàlí rẹ̀ nígbà ò sì níjọba islam nísìn a jẹ́ pé àwọn aṣíwájú ẹ̀sìn àwọn olùmọ̀ nípa ẹ̀sìn àwọn ẹni tó mọ̀ nípa ẹ̀sìn tí wọ́n dó tẹ̀sìn gbágbáágbá tí wọ́n ṣe aládàádáálẹ̀ hmm. tí wọ́n sì ṣe àwọn ẹni tó jẹ́ pé àmùsùà làwọn tó jẹ́ pé wọ́n ń fọwọ́ kan ṣe islam wọ́n ń fọwọ́ kan ṣàwò àwọn ẹni tó jẹ́ pé àwọn ẹ̀ṣẹ̀ mùsùlùmí gidi aláwo ni wọ́n hmm. àmọ́ wọ́n kó láwà ní sórí irú àwọn ilé nǹkan ní ó tún fi ọlọ́kọ torí bí ìgbà téèyàn ti jábọ́ látòrí igi ọ̀pẹ ni hmm. tó jẹ́ pé kàkà kó rélu kó rélu òkè pẹ̀ inú kànga ló tún bọ́ sí. so nítorí délé olùmọ̀ tó máa ń pa ẹ̀sìn islam tó dúró déédéé tí ń tẹ̀lé súnà nàbì sallallahu alaihi wasallam tí ò fi pó bọ́yọ̀ irú wọn ni ó fi ọlọ́kọ hmm. lé ìjẹ́bù jẹ́. Mm. kò sí nídìí ká sọ pé irú ẹni tó fi dí gẹrẹwu tó ń pè ń bàbá nǹkan má bínú kọ́ má bínú báwo òun gan lọ́sọ̀ <laughs> nítorí pé òun ló bí ọgbọ̀n àìtọ́ ọjọ́ bó ṣe jẹ́. jazakumullahu khairan. hello. salaamaleykum wa rahmatulah. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh tí wọ́n kọ́ yín eh, bí ẹ ti ń pè. taofik ló ń sọ̀rọ̀ láti èkó. kí ni ìbéèrè yín. Eh, ìbéèrè alákọ̀ọ́kọ́ ìpè kéèyàn eh, máa kéèyàn máa dàníyàn láti kí tahajjud ní òun so èèyàn wá èèyàn wá padà ibi tí èèyàn. ìbéèrè mi. kí ni ìbéèrè yín mi? ẹ ẹ lọ́wọ́ ó ti dúró gbá. ẹni tó bá dàníyàn ṣáájú kó tó sùn ó ní lọ́kàn rẹ̀ pé pẹ̀lú ògo ọlọ́run máa jí lóru láti ṣe sọ láti tá a máa ń ṣe lóru hmm. ṣùgbọ́n lọ́wọ́n ọba ẹlẹ́dàá wa kò mú kó jí ìgbà tí ó jí sí àlùfájàre ti yọ látàrí àníyàn rẹ̀ tó ní ọlọ́run san lẹ́sàn-án kó ti ṣe kìyàmù léèlì yàn tó ń ta ìṣe so eléyìí ń bẹ nínú àánú ọlọ́run àti kẹrin hmm. náà. hello. salaamaleykum. aleykum salaam wa rahmatulah. akọ alájúmọ. ẹ ṣe màmá o. wọn jà sọpọ rẹ. àmín orúkọ mi ni sẹ́rífàtọ̀ àbùsálàm látòkè owó tó gbọmọ̀tò. ìbéèrè yín o. alákùnbẹ̀rẹ̀ méjì mo fẹ́ béèrè. ìbéèrè mi àkọ́kọ́ lórí ọ̀rọ̀ ájì tí wọ́n sọ. ki hmm. ọmọ bá wà lọ bá àwọn ìyá rẹ̀ àti bàbá rẹ̀ sí ájì ṣé wọ́n wá mọ̀ pé àwọn ìyá náà ní àlàájá àlẹ́ ájì ni. ìbéèrè mi kejì ni pé téèyàn bá jẹ́ pé ẹni tó bá yẹ pé ń máa sòótọ́ òótọ́ ní máa sọ wa fẹ́ràn rẹ̀ pẹ̀lú òótọ́ tí ń sọ òun kódà ojú àbùkù wọn máa fi wò tó fẹ́ pọ̀ náà máa tẹ̀síwájú tiẹ̀ kó ni àbí kó padà sẹ́yìn tí wọ́n mọ̀ bá a ṣe é ní ìmọ̀ kan ìbéèrè ni. alhamdulilayi ní ìgbà tí èèyàn bá lọ bẹ́ẹ̀ lómi ṣe hajj bíi bàbá wa bíi ìyá wa ní ìgbà táwọn ti dàgbà tí wọ́n ti gbó tí wọn ò ní lè dá lọ sí fúnra wọn tá a bá lọ bá wọn sí wọn ní sí aláàjì àbáláàjà láàmú pé àwọn òbí yàn àbí báwò èyí tẹ̀yìn gan lọ sí fúnra ara yín hmm. kò síbi tí islam ti ní kí wọ́n máa pè yín lálàájì àbáláàjà nítorí ẹ̀sìn lẹ́yìn lọ ṣe kìí ṣe kárí mi hmm. ayé lọ ṣiṣẹ́ hajj nítorí pé à ń wá orí kìkún orúkọ hmm, hmm. nítorí ẹ̀sìn la lọ ṣe jàmá kò tọ́ kọjá pé àwa fúnra ra aláàmọ̀pẹ́ra ah, aláàjì lágbájá ni mí ah, aláàjà lágbájá ni mí kò tọ́ lábẹ́ òfin ọlọ tó máa pè ọbẹ̀ tí èsì wọ̀ lóní kó pè ọbẹ̀ à ń bẹ lọ́nkọ́ máa burú so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ wọn á ní tíyẹn bá máa ń sòdodo tí èsì ìparọ́ kìí fepo bọyọ̀ wá di pé àwọn èèyàn wọ́n fẹ́ máa sọ lẹ́nu wọ́n máa ń sọ̀rọ̀ rẹ̀ láì dáa wọ́n máa ń wò pé èèyàn bú lásán ni ṣé kò náà kọ́ tẹ̀sí ibi tí wọ́n tẹ̀sí ni torí wọ́n má bàa hàn lé àbí kó sì dúró pẹ̀lú òdodo rẹ̀ yùn torí kó lè bàa rí dáadáa gbà lọ́dọ̀ ọlọ́ ìtọ́jú ni pé ká rí dáadáa gbà lọ́dọ̀ ọlọ́ ó pè wá ohunkóhun tí ń bá ń bẹ lọ́dọ̀ èèyàn lọ. ma 'indakum yanfad wa ma 'inda Allahi baq ọlọ́run ní gbogbo ní ti ń bẹ lọ́dọ̀ yín ọ̀tá náà ní ti ń bẹ lọ́dọ̀ ọlọ́run ní máa ṣẹ́kù. ẹ sì rí òdodo ní gbé ga hmm. irọ́ kìí jẹ́ ká tiẹ̀ lẹ́ni ara hmm. wọn lódodo kìí lẹ́ni ni hmm. nítorí bọ́ọ̀ bá lẹ́ni lọ́dọ̀ èèyàn lọ́dọ̀ ọlọ. so nítorí pé ayé bàjẹ́ ayé ti bàlùmà ayé kò tọ́ so àwọn ò ní fẹ́ òdodo rárá nítorí pàṣẹ ìbàjẹ́ ló ti pọ̀ jù nínú ilé ayé wa yìí hmm. oníkálukú tó bá sì jẹ́ wípé ó bá fẹ́ràn ara rẹ̀ lódodo òun náà mọ̀ pé òdodo ló pé hmm. irọ́ kò pé rárá rárá irọ́ a máa múni níyì ṣùgbọ́n iyì ìṣẹ́jú kan ní àbùkù láéláé hmm, yàtọ̀ sí olódodo. Mm kò sí tàbí ṣùgbọ́n òdodo rẹ bí ọba ta lónìí yọ ta lọ́la káwá pókùtà balaye yọ ta tọ́ba díjọ́ gbẹ̀ndàlù kìyàmà. so nítorí délé ọ̀dọ̀ wọ wa o tọ́ba pé ti ń bẹ lọ́dọ̀ àwọn èèyàn lèèyàn bá ń fẹ́ kọ́ pa òdodo tì àmọ́ tọ́ba pé ti ń bẹ lọ́dọ̀ ọlọ́ọ̀lẹ́ bá ń fẹ́ ẹ di òdodo mú. kí á lèèyàn ní gan tó fi lè sèèyàn lójú kòkòrò pàǹtí àti ìdọ̀tí lásán mm. ẹ̀yin ò rí ẹni tó kó gbogbo ilé ayé náà jọ nígbà tó kú ṣe kó lọ. ẹni tí ó sì rí nǹkan kan kójọ ńlẹ ayé sẹ ma pé ńgbà tó náà lọ ó jẹ àwọn kan kó lọ hmm, kí la fẹ́ mú lọ bí tá à ń lọ irọ́ lásán torí de eléyìí báyìí ti ń bẹ lọdọ Ọlọ́run lọjà jù hmm. ẹ̀yin náà wo àwọn òpùrọ́ tí wọn bá rẹ díẹ̀ wọ́n jà púpọ̀ hmm, àwọn tẹ rí ohun tí wọ́n èso òdodo tí wọ́n bá rẹ díẹ̀ wọ́n jà so gbogbo àwọn òpùrọ́ pátá korongodo náà kò sì sí kanu wọn tí pe nítorí pé kan ìpera أكرمكم الله lọ́jà o òdodo lọ́ pàtàkì يا أيها الذين آمنوا ittaqullaha الله وكونوا مع الصادقين ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ páyọ̀ ọlọ́run ẹ sì máa bẹ pẹ̀lú àwọn olódodo. bákan náà anábì sallallahu alayhi wasallam ní òdodo ní kẹ́ ẹ máa sọ o nítorí pé òdodo a máa darí ẹni lọ sídìí ìwà rí a sì máa darí ẹni lọ síbi àtiwàlẹ̀ jẹ́nà. Hmm. èèyàn ò ní yé sọ òdodo yóò sì máa sọ àti sọ òdodo nú ọ̀rọ̀ rẹ̀ ń gbogbo ìgbà títí tọ́lọ́ fi ni kí wọ́n kọ àkọọ́lẹ̀ rẹ̀ sọ́dọ̀ òun pé sadiq olódodo lélẹ́yìí. Ànábì ni ẹ ṣọ́ra fúnra o ẹ jìnnà fúnra o pa nítorí pé irọ́ a máa ẹni lọ sí di ìwọ̀ ọ̀ràn dá hmm. ìwọ̀ ọ̀ràn dídá òun náà sì máa darí ẹni lọ síbi àti wọná èèyàn ò ní yé parọ́ ó sì máa gbìyànjú àti rí pé gbogbo ń tó wọn bá sọ wọn parọ́ náà ni hmm. títí tọ́lọ́ wọn fi ni kí wọ́n kọ àkọọ́lẹ̀ rẹ̀ sọ́dọ̀ òun pípé kadab òkúrọ lélẹyìí èwo lẹ́yìn wá ń fẹ́ hmm. èwo lẹ́yìn ń fẹ́ lódodo òdodo korò so ṣùgbọ́n iná la gbọ́dọ̀ máa sọ hmm. torí pé tẹ̀ ń bá ń sọ òdodo ẹ̀yin gan ẹ̀ dò dọ́gba ẹ pa àwọn àwà burúkú tì hmm. àwọn tó bá pé rọlẹ̀ máa ń pa ẹ̀yin gan kórìíra ara yín lẹ́yìn ìjọba ṣojú naam ẹ má gbàgbé pé ẹ lè máa rí wa wò ní ìkànnì ojúwe omi wọ facebook bí a ṣe ń ṣe lọ́wọ́ lónìí ketekete ẹ máa fi ọ̀làdùn níbi lò wá tí ẹ bá ti ń rí tán kẹ máa láìkì ẹ bákan náà kẹ tún máa ṣí ara ẹ pẹ̀lú fún ọ̀gọ̀rọ̀ àwọn ẹlòmíín náà ká tún lè jẹ àǹfààní ẹ ẹ lọ́wọ́. aleykum salaam wa rahmatulah. orúkọ mi ni alhaja fatima biyesi ṣe ṣe amọ̀síwá lórí sanera. kí ni ìbéèrè yín o ẹ wọ́n ní ní ìsìnkẹ́ ẹni tí o bá lọ tí ò bá sì lọ mọ́kà táwọn àpè lálàájá tí òde mọ́kà rí ẹ̀ṣẹ̀ wà ń bẹ̀. ẹlẹ́ẹ̀kejì àwọn obìnrin wọ́n ní àwọn arúgbó ló yẹ ká mọ́ lọ sí jímọ̀. ẹlẹ́ẹ̀kẹta ẹni yẹn ó fẹ́ ọkọ ọkọ ẹ̀ wá kú tó àwọn fámìlì wọ́n fún ní ilé ìgbà tí ó wá rí pé òun ò sì bọ́ lọ́wọ́ ọkùnrin ó wá ní òun fẹ́ mọ́ ṣe ṣìnà káàkiri ó wá ní òun ò ọkọ mi sọgbà tó wá fẹ́ fẹ́ ọkọ ìwà mi ó kúrò ní ilé tí àwọn fún un. ọ̀dà a kí kan bá wà ni pé ẹni pè ní alájà láì jẹ́ lọ sí hajj alẹ́ tó ti lọ gan èyí ṣe pé wọ́n kan máa pè ọ́ sọ́mọ hmm. kọ́pọ̀lọpọ̀ ìsìn lọ́n tẹ́lẹ̀ náà hmm. ọkàn rówó lọ sí hajj náà ni hmm. so yọ lọ kẹyìn kan mánu ẹni tí ọmọ bá ń sẹ́ ń sọ sọ́lẹ́ à tọ́kítà wọn ti ń sọ̀kalẹ̀ tàbí sọ̀kalẹ̀ yóò ti máa bèrè ẹ̀dákùnbó wọn ti máa bá wọn fẹ̀yìn sẹ́nu ẹ̀dákùnbó wọn ti máa bá wọn fẹ̀yìn sẹ́nu ẹlòmíràn tún máa sọ pé bó bá ti dé jídà tó bá ti rẹ́ni bá lẹ kínní mẹ́nu ni wọ́n bá máa pé àkọ́dà ah, fún òun òṣìṣẹ́ kankan máa ń nìṣẹ́ wọn sá ti dàlájì dàlájì rọ̀wù so aníbò tiẹ̀ lọ sí gan kò sí nínú ìlànà pé kò sọ pé kí wọ́n máa pè ọ́ so wọ́n wá ń pè wọ́n lálàájà tó ń ta ẹtí lọ sí hajj ọ̀sẹ́ lọ ọ̀sẹ́ lọ rárá kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ wọ́n ní wọ́n sọ pé àwọn arúgbóbìnrin nìkan àwọn màmá màmá nìkan ló yẹ kí wọ́n à pé wàhálà àwọn tí ò tí ì di màmá màmá arúgbó kò sẹ́ni tí ò lè lọ sí jùmọ̀ à ṣùgbọ́n àwọn olùmọ̀ ń sọ pé ètò dáa jù náà ni pé tíyẹn bá jọ magi wá jẹ́ obìnrin tó jẹ́ pé kò ì tí ì dàgbà so kírun wọn kọ́ máa ṣe sọ láti wọn nínú ilé wọn kán máa wulẹ̀ lọ sí júmọ́ à àmọ́ tó máa fẹ́ lọ sí júmọ́ à kò sí nǹkan tó burú mbẹ̀ hmm. ẹ lọ sí júmọ́ à àmọ́ ẹ̀ ní pàtí ara yín síbi táwọn ọkùnrin ó ti máa wò yín hmm. tẹ́ ẹ máa ń sìn lọ sí júmọ́ à ẹ wọ jìlúbáàbù yín ẹ ní filọ́fíńdà sára hmm. ìpara burúkú tó yẹ pé tẹ́ bá ti kọjá lẹ́gbẹ̀ẹ́ nìkan yóò tuntun yín wò ẹ ní fi para so tẹ́ bá ti ṣe bẹ́ẹ̀ inṣàlá kò sí wàhálà anabi sallallahu alayhi wa sallam ni la tamna'u ima allahi masajid allah wa salatuhunna fi buyutihinna khair wọ́n lè yakhrujna tafilat hmm. ẹ má kọ̀ fáwọn obìnrin tí wọ́n jẹ́rú ọlọ́run láti lọ sí mọ́ṣáláṣí ọlọ́run tí wọ́n bá gbà yọ̀ǹda ṣùgbọ́n sọ láti tí wọ́n bá ń sẹ́nu lé wọn ló lóore jù ó lóore jù tí wọ́n lọ sí mọ́ṣáláṣí lọ kìí ṣe júmọ́ nìkan hmm. tí wọ́n bá wá jáde lọ mọ́ṣáláṣí o kí wọ́n jáde tafilat lẹ́ni tí òfin lọ́fíńdà àbí nǹkan olóòórùn dúndùn tí wọ́n fi para kìí ṣe pé wàá wọ tìsàlẹ̀ apàtì nígbà tẹ́ bá lẹ́ lọ sí mọ́ṣáláṣí ilé ìjọba ìṣòjọ́. wọ́n ní tí ọkọ èèyàn bá kú Hmm. tí àwọn mọ̀lẹ́bí wa ń fún níbi tí ọmọ gbé hmm. tó ń wá rí fóun tó fẹ́ lọ́kọ̀ mi so tí mọ̀lẹ́bí wa gba lé ń padà lọ́dọ̀ rẹ̀ ṣé ń tọ́ da ni wọ́n ṣe àkọ́kọ́ ni pé ṣé wọ́n ti pín ogún ọkọ rẹ̀ tó ti kú tí wọ́n bá pín ogún ọkọ tó ti kú tó ṣe pé ìpín tiẹ̀ nu nínú ogún nínú ogún tó jẹ lọ́dọ̀ ọkọ rẹ̀ kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ láti lé e kó mbẹ́ hmm. àmọ́ pé nínú ogún ọkọ jábọ̀n lélẹ́yìí àwọn ìpín ogún lé tiwa irú ilé àdánwò wo ni so ẹ gbọ́dọ̀ pín ogún ní ìlànà tẹ́sìn islam fi lélẹ̀ èsì hmm. pé àmọ́ sọ pé ń ṣe sàrà àfẹnìkan nù kíni ní téèyàn lẹ́tọ̀ọ́ sí tọ́jẹ́ tọ́ túláàsì kò sí má gbà ìlógún nínú ẹ̀sìn islam hmm. wọ́n sì gbọ́dọ̀ pín bọ́lá wọn bá ti ṣe ní kí wọ́n pín ni wọ́n pín ogún ọkọ tó kù ntọ́ba kángun sóbìnrin yẹn báwọn olùmọ̀ nípa ẹ̀sìn bá ti ṣe báwọn pín kọ́ gba nǹkan rẹ̀ hmm. tọ́ba ti wá gba nǹkan rẹ̀ ilé ni ilẹ̀ ni mọ́tò ni kọ́ gba nǹkan rẹ̀ so ìyẹn bìyàn léèrè ike báwo ló ṣe wá ń lo tó jogún yìí báyìí síbẹ̀ ló tún yẹ kó ọmọkùnrin mi wà àkìlọ́kẹ̀yìn ṣebí dúkìá rẹ̀ ni hmm. so ọfẹ lọ́kọ mi kò sí nǹkan tó burú òun ló nílé rẹ̀ hmm. àmọ́ ìwọ náà lára o ilé tó wá jogún lọ́dọ̀ ọkọ rẹ̀ àárọ̀ síbẹ̀ náà ló tún á kí wàá tọkùnrin mi ọ̀dọ́ máa gbé hmm. so obìnrin kó lọ bọ́kọ ni kì í sọkọ ní máa kó wá báyàwó lẹ́yìn ọkùnrin wo nù nígbà tí èsì pé wọ́n wá kú lọ bóbìnrin ah ọlọ́run dákun má jọ pọ̀lọ́ owó dorí kodò lẹ́yìn ìjọba ìṣújọ. ẹ jẹ́ ká máa ṣe bẹ́ẹ̀ kí a máa mú bí ìpè bíi méjì mẹ́ta sí kó tó rí pé àmọ́ tàtà pínṣẹ̀ kúrò ní orí ètò ẹ lọ́hùn. wàhálàíkùn sálámù rahmatulah ọkọ̀ yìí ẹ ti ń pè pápápá. láti niger state. láti niger state kí ni ìbéèrè yín. ìbéèrè yín àkọ́kọ́ ni pé tí mo bá jọ̀yìn lọ́mù lẹ́yìn ẹ̀ mhm. wọ́n á wà ní lásàkà mo wá gbá irun yẹn mi ń bá rájà wọn ti ṣe lórí ìwòkú ìgbà hmm. tí wọn sálámà wọn sálámà láti kọ̀ǹtínú irun tèmi títẹ́ lómi bá gbé ẹ̀yìn àlejò kírun yẹn lọ àbí kó bẹ́ẹ̀ kọ́ lọ sáàrùn jẹ bẹ̀rẹ̀ àkọ́kọ́ nìyẹn. ẹlẹ́ẹ̀kejì tí mo wá jọ ìmọ̀mù tó ti kí rákà àkọ́kọ́ méjì so ìgbà tí wọ́n á dé tí wọ́n kí rákà àkọ́kọ́ méjì ti tẹ̀yìn tán irun súwé àbí adẹ́nu kíríkì máa bá kà táyà sí mi ọkụkọ bá ń kà táyà tó ń ọkụkọ pẹ̀lú ti bẹ̀rẹ̀ ní àṣé ọkụkọ ni màá kà kankan. àwọn ìbéèrè mi alhamdulilayi ẹni tó pé kò imam nítorí pé imam ti gbórí sókè níbi tó parí ti gbẹ̀yìn ṣáájú kó tó àsìkò tó ń bá eléyìí lọ ẹnìkan á darapọ̀ mọ́ nítorí yẹ kó o ṣe ní ìsinmi kọ já sọláàtì rẹ kẹ wá sí kọmọ hmm. tẹ bá sì kọmọ kẹyìn wá ṣẹ̀ṣẹ̀ sí sọláàtì tìyín nìsín hmm. nítorí pé ó bẹ̀rẹ̀ sọláàtì lórúkọ pẹyìn ìmáàmù lọ wà kò tọ́ kó tún á di ìmáàmù nínú sọláàtì yẹn kan náà hmm. bó tilẹ̀ jẹ́ pápá kan náà olùmọ́ni kò burú ní rí ni pé kọ̀tàn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ apá kejì nínú àwọn olùmọ̀. so wàá já sọ láti rìn ẹ̀ sì kọ́ ọmọ ẹ wàá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sọ láti tì í. oní tó bá pín ohun ọ̀bá rákà méjèèjì ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n ìmáàmù ti gbórí sókè nínú ìfo nínú rúkú rákà kejì kó wọn tó dé bákan náà wọn wá jókòó fún àtàyà alákọ̀ọ́kọ́ tó wọn sì àtàyà ọ̀hún débi àbí níbi rákà ti parí wọn ń ṣàtàyà tí wọn fi sálámà tí wọn ó ṣe àsọlátù fànàbì sallallahu alaihi wasallam nínú àtàyà o nǹkan tánàbì ní ká sá di Ọlọ́run níbi aburú rẹ̀ tí wọn ó tún ṣe gbogbo àdúrà tí wọn tún máa ń ṣe ń bí àtàyà ẹkún tó sálámà sóun náà ṣe òní ṣe tí wọn bá ti bá tiẹ̀ débi ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu òtítọ́ hmm. eléyìí jẹ́ ẹ já mú ìpè ẹyọ kan sí wàhálà sàlámù rahmatulah ó kàn yín bí ẹ ti ń pè o. orúkọ mi kudrat abdulwaheed tí gbẹ̀yẹ̀ ni ìbéèrè yín. ẹ lọ sọ ìbéèrè mi ìgbà tí obìnrin tó ó wá ilé ọkọ ìdààmú ìtọ́ fò bẹ́ẹ̀ ìgbà tó wá tó lọ mí obìnrin yẹn ó wá jẹ́ ó jẹ́ láìsí sọ ọkọ àárọ̀ wọ́n jà sí pé ọ̀dọ̀ wa láti ìtúsí àwọn náà pé ọ̀dọ̀ àwọn láti ó ti ó ti yé bó ṣe jẹ́ kó jókòó ń dógbá rí. àkọ́kọ́ ni pé ẹni tó ti lọ sílé ọkọ tó jẹ lọ à ń kọ́kọ́ ń béèrè báwo ló ṣe lọ ọkọ mi mm. nítorí pé láwùjọ Yorùbá ń bì báyìí wọ́n á ọkọ méjì mẹ́ta mẹ́rin ní ìgbà tí wọ́n sì jẹ́ ọkọ ìyàwó fún ọkọ alákọ̀ọ́kọ́ hmm. ọkọ kejì kẹta kẹrin àwọn àlè rẹ̀ ni wọ́n máa já sí níbòfin ọlọ́run sì tọ́ka sí hmm. nítorí pọ́kọ́ àkọ́kọ́ kọ́lẹ̀ hmm. òun lọ́kàn dígbàdàgbà ló kókó ńbẹ pé òun ò gbé bí má ọkọ ńgbà tó wọn gbọ́ wọn gbọ́ kó tún ti fẹ́ lómi ẹlòmí náà tó tún fẹ́ náà ó kó lọ bó náà ni hmm. tó bá tún yá tó bá tún lọ́rọ̀ wọ̀ yóò tún kó lọ bẹ́ẹ̀ lómi ẹ kàn máa gbúrò pé látògbó mọ̀ sọ́ńbì ọmọ ti wà ń yàwó rì <laughs> ọmọ ti wà ń kafanchan ọkọ náà ló tún bá lọ ọkọ bá wà àlè tó bá jẹ́ pé ọkọ alakọkọ kọlẹ ẹ̀yìn ìgbà náà ló wá lọ fọ́kọ kejì hmm. ọlọ́run á kádàrá pé kó kú hmm. nígbà tó wà ní ọ̀dọ̀ ọkọ kejì yẹn hmm. so wọn wá níbo wọn sin sí àwọn èèyàn ilé ọkọ rẹ̀ àkọ́kọ́ àwọn ní ọdọ àwọn wọ́n sin sí torọ́ bí má bẹ̀ àwọn ti bí ilé ọkọ kejì àwọn náà lọdọ àwọn wọ́n sin sí torí kó tún bí má bẹ̀ náà àkọ́kọ́ àti kínní àti kejì wọn àní dá wọn lóhùn nítorí Islam ọ̀gbà kẹ́ máa sìn kúlé oríṣẹ́ wo ni a pè ń tàwọn kan tí èsì tàwọn kan ibi mùsùlùmí ni wa. tọ ẹ gbé lọ sórí tẹkẹ lọ sí bẹjà nígbà tí èsì pé ẹ fẹ́ jòkó. ìjà parí nù. sọ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́rin kọ́ lọ́wọ́ gbàdúrà. amina kun fayakun jazakumullahu khairan. Ah, ọlọ́ọ̀bá yóò bá a dúpẹ́ fún yín lọ́pọ̀lọpọ̀ ọlọ́ọ̀bá yóò bá a fún yín ní ẹ̀mí gígùn àti ẹ̀lẹ́ àáfíà bákan náà tó ń ti husnul khatima. ẹni tí wọ́n ti ń fèsì sí àwọn ìbéèrè wa lọ́lọ́kan òjọ̀kan láti gbà yí wá náà ni Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Al-Madina Center ìṣànú ajẹ́lógúnmọ̀ṣọ́ ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò ìkọlọ́run kó fi san lẹ́sùn rere láyé bí àti ní ọjọ́ àgbéǹdẹ̀lẹ̀ kìyàmà ọpẹ́ pàtàkì lọ́wọ́ àbú àmínà láti òkè àdó akíntola àti afa Ismail tí wọ́n dìjọ kọ́wọ́rìn wá ọ̀làdùnní belò lóko mi ọjọ́ méje látún pàdé títí gbà náà sálámù aleykum wa rahmatulahi barakatuhu. One zero one. One zero one. Point one.